Good morning, everyone. Good morning. Josie, Josie àti buki. kí ló dé tẹ̀ ń pariwo? Hmm? Kí ló dé èmi ni ọ̀rẹ́ Bukky Jesse? No, ọ̀gá mi ni Bukky Jesse. Bukky Jesse ló ń kọ́ mi iṣẹ́ lọ́wọ́ mò ń kọ́ṣẹ́ lábẹ́ Bukky Jesse mo dẹ̀ máa graduate lágbára Ọlọ́run very soon good day good day good day yín tèmi Bukky Jesse kí ló dé tí wà tí jòsí ń pariwo ẹ ṣe ya kóni síta bí ọmọ ọjọ́ mẹ́jọ báyìí mo sọ fún yín lánàá mo ní mò ń jáde kẹ ẹ má bára yín jà kí n tó dé ojú ọ̀nà ni mo wà tí mo ti ń gbọ́ pé ẹ ti lura yín bí ilẹ̀ bí ẹni kí ló dé let me open it for you. Yeah, take. Go upstairs. Yeah, Mama, go upstairs, okay? Go and watch Skibidi. Go watch Skibidi. I'll be back. So, ojú ọ̀nà ni mo wà. fọ́ndẹ ti fẹ́ lura yín pa kí n tó dé ẹ́ ọpẹ́lọpẹ́ àwọn ará ilé ló bá mi là yín ẹ́ ọlọ́run má ṣe ẹ̀yin méjèèjì lọ́mọ ìyá Haúsá o mo dẹ̀ mọ̀ wọ̀jọ̀ yẹn ló máa dálẹ̀ ìwọ ló lójú ẹ má má jàbí Tom Jerry ẹ́ Jòsí àti ẹ Tom mo ti bu oúnjẹ méjèèjì lẹ̀ kí n tó jáde ńlé bu oúnjẹ sínú pink because pink is for girls mo bu oúnjẹ jòsí sínú cape blue jòsí blue is for boys kí ló wá dé tẹ̀yin méjèèjì ń jà ṣé mo dẹ̀ tún fún yín fifty fifty naira kẹfìrà snacks kí n tó dé mo dẹ̀ wọ́n ké wọ jòsí yẹn ìwọ jòsí yẹn ló máa mú nínú owó tí mo fún àbúrò ẹ̀ búkì tó máa ná tó máa ná nínú ẹ̀ tó rólójú kòkòrò ní ẹbí kí gbogbo nǹkan jẹ́ ti ẹ ni mo fún ẹ fifteen naira mo fún búkì jèsè náà fifteen naira pé kẹfìrà jẹ kẹfìrà jẹ kú jẹ kí n tó dé o wá fún búkì jèsè twenty naira ìwọ gba eighteen naira jòsí ẹ ṣé yẹn da bẹ́ẹ̀ yẹn ogún kìyò ìwọ tó ń sọ pé your father in law o ò gbọ́ lánàá tí jòsí ń gbé àwọn àna tiẹ̀ ṣépè ogun ogun kill you that your ìwọ tó to sọ pé your father in law it has gotten to that point ó wá mú eighty naira ó fún Bukky Jesse ni twenty naira oníjẹkújẹ ara jare náà bi kò fi jẹ kò fi gbé Ìyálọ́ládé lọ sí restaurant kò fi lọ mu ọtí kò fi lọ dó kò fi lọ ṣe ṣìnà nǹkan tó máa fi eighty naira yẹn jẹ nìyẹn o ò ní tẹ́lọ́rùn láyé yìí mo ti bó oúnjẹ yín sọ́tọ̀ọ̀tọ̀ kí n tó jáde mo dẹ̀ fún yín fifty fifty naira kẹfì ra ìjẹkújẹ o tún wá mú nínú owó ti àbúrò ẹ̀ ó tún nà ọmọ tiẹ̀ jòsí o ò lọ́rọ̀ ọgbọ́n olójú kòkòrò ni ẹ ẹ ẹ wá ń pariwo gbogbo ará àdúgbò wa pélé yín lórí ẹ gbogbo ará àdúgbò pélé yín lórí lánàá Bukky Jesse àti jòsí ẹ láì ṣe pọ́mọ ìyá haúsá nìyí sórí wọ jòsí yẹn mo sì máa dẹ́ padà ṣe kìtì lọ́dọ̀ àwọn ẹbí bàbá ẹ̀ o ò lè wá pa mí ó le pa mí o mo máa dá ẹ padà sí Èkìtì lọ́dọ̀ àwọn ẹbí bàbá ẹ̀ ṣòwárí wọ Bukky Jesse ẹ ẹjọ́ tiẹ̀ kọ́ o Gilbert bàbá ẹ̀ Jesse òun ló kó bá ẹ ló ṣe ló ṣe ya létí lápá tó kì í gbọ́ràn ṣó yí ẹ ẹ jẹ́ ká gbé ẹ̀yin ará ilé tẹ́ bá mi là wọ́n lánàá ẹ ṣe o tẹ́ ẹ jẹ́ kán fọ́gi mọ́ra wọn lórí kí n tó o ẹ ṣe. so Josie DNA is a must of course ó máa there is an ongoing um, the case is an is an open case even you are not supposed you are not supposed to say anything about it Josie when there is an open case you are not supposed to say anything about it but oh, mọ òfin o gbé wá social media o gbé wá fájà ẹ Only DNA is a must gbogbo ẹ̀yin tẹ́ wà ń bìbà ẹ̀yin abiyamọ tẹ́ wà ń bìbà don't be biased At this point, don't be biased. You say you want DNA. We are going to do a lot of DNA. Oh. At this point, we will be conducting a lot of DNA. First of all, we will be conducting a DNA on Josie and Mobad. ṣọlọ́mù ọsàn tó ń kó pónpó báyìí ẹ̀ ní Josie. ó bọ́ta lánàá ó ń sọ̀rọ̀ sáwọn àná ó ń ṣépè Mm. dem dem dem ni máa ń rí ìfà ẹ̀ sí tẹ́lẹ̀ mi mi kì í là mọ́ ẹ mi kì í mo máa ń respect ẹ with dem dem ìjọ tó ti sọ pé ta ló mọ̀ yálà ìyá ẹ̀ rèé ìjọ ẹ ló ti tẹ torí ẹ̀yin tẹ́ ẹ sọ you are talking to your sister father in law ṣé ẹ ṣí èrè ṣé wọn bá mi ṣe yín ẹ sí láyé lánàá ẹ ti wọ kọ́mà lánàá gbà tí jòsí ń sọ̀rọ̀ we will be conducting so many DNA at this point. Hmm? We will first of all conduct DNA on Josie and Mohbad. So, to back this statement up, Iyalago get in here. Iyalago Egbon Josie get in here. You came online with your ago gbagam, gbagam, gbagam. You said Mama Mohbad, risky voice was messing around with the neighbors you said it online ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ Wunmi ẹ jọ please that video let's let's go and bring those videos up now let's start posting those videos those videos we need to revisit those, those videos and start circulating it now you said your wife the mother of your child ẹni tó là ẹ́ lágànjò You, Yalago claimed she was your sister. She accused your wife, the mother of your child, the mother of your lovely kids. She accused her of messing around with the neighbor. Yalago, in ẹ̀yin lẹ jẹ́ kó yé wa pé ìyá Mohbad róró máa neighbor. àwọn èèyàn fìyà Mohbad ṣe yẹ̀yẹ́ wọ́n pè láṣẹ́wó wọ́n àti accept pé ìyá Mohbad lọ sọ́dọ̀ neighbor ṣe ti gbọ́ kàgbé yẹn tì sẹ́gbẹ́ kan mú ìwá apárí ọmọ Yakuba mú igun iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ yìí náà ni igun ṣe títí títí tó fi pa lórí mú ìwá igun igun nìyẹn iṣẹ́ ìjòsí náà ló máa jẹ́ títí tó máa fi pa lórí Muiwa getting here you also backed Mama Lago up that the mother of the deceased was messing around with the neighbor we came out then uh, to shut you guys up. Now, You guys should stop spreading such news. You did not listen. You were spreading bad news with your bloggers. You accused Mama Mo'bad of infidelity with the neighbor. The videos are still online. Guys, please, let's go, let's go and bring those videos out. Let's go and bring them out. So you now come and explain to me you will explain to me how Wumi is going to go and use Liam to go and do DNA with the child of the person that you, the father, accused of messing around with the neighbors. Hmm? Ṣé bó mọ ọ̀rọ̀ sọ ni? Sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ̀rọ̀ Let's put that aside. Alhaja risky alájà iná tó rè mẹ́ẹ̀ka báàríkà rẹ báàríkà rẹ òwe báàríkà rẹ alájà iná tó rè mẹ́ẹ̀ka báàríkà alájà iná alára àfa mi ọlọ́run má ṣe mẹ́ka lẹ́ẹ̀kan àràfọ́ ọdún tó ń bọ̀ àtújọ máa lọ ni tẹ́ẹ̀bà tí ìnáwó justice for Mohbad tán hmm? alájà tó rè mẹ́ẹ̀ka báríkà rẹ báríkà rẹ òye alájà iná tó rè mẹ́ẹ̀ka báríkà rẹ báríkà rẹ òye alájà iná alájà Kudirisky ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó a ní sẹ́ǹsì tó dájú ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó a dé mẹ́ẹ̀ka wálé alájà Kudi ẹ̀yin ti lọ mẹ́ẹ̀ka ẹ̀ ti wálé o get in here abẹ́ṣiwá mẹ́ka ni àbọ̀dé mẹ́ka ńkọ́ get in here ẹ̀yin lẹ jẹ́ kó yé wa pé kódà gan ìwọ tí ẹ ṣiṣẹ́ takuntakun ọlọ́run ló mọ iye tó sọ fún wọn gbà yẹn you you did a very good job then you took your time to to go and find you took your time you sent someone to the old address of Mama Mohbad um, Ayọ̀bọ lápá Ayọ̀bọ ni uh, if I'm lying you guys should you know you should call me out if I'm lying you mentioned that guy's name that neighbor's name you mentioned his name the name of the street you mentioned it you publicly harassed Mama Mohbad in your voice You publicly defamed Mama Mo'bad in your voice. You accused her that she used to mess around Why married to Josie. We all came out then and said, ah, this thing that you are doing is not okay. Were you there? Bẹ́ẹ̀ ló ń ranjú, tó ń ranjú bìgbà tí anaconda ò bá rí oúnjẹ tó fẹ́ gbé hàn Kúdí bó ṣe ranjú nìyẹn eléyìí ńlá lójú onílàpálàpá lábẹ́ kó tó fárí kodoro bíi tàwọn olóríṣà òdòdò ẹ̀yin if you if you live in Abẹ́òkúta you know those òdòdò jàyè people tó máa ru èrè sórí tó máa ní òdòdò òdòdò jàyè ibi Bukky ṣe Kúdí ṣe jọ nìyẹn you were you were you were um how do I say it? You were like this on your video. Mm? Even Mama Mohbad, that was where Mama Mohbad knows that Kudi kilo. Even Mama Mohbad said kilo de tó máa Dubai. It was that show that you did that Mama Mohbad gave you name that atito tó máa Dubai. rànjú báyìí tó bá show. Kudi, we did not forget o. Mama Lago, we have not forgotten o. Muiwa, we have not forgotten oh guys please go and bring those videos out wọ́n ti wọ́n ti pè ya Mohbad ní aṣẹ́wó wọ́n ya pè ní ìyàwó ilé alágbèrè Bukky Jesse náà ṣe tiẹ̀ o eyín Jesse olórí burúkú ọmọ Gilbert àkútúkù Gilbert lọ́nà ru òun náà ṣe tiẹ̀ o well wishers people called you out and said don't do this to the mother of the deceased That was what forced Mama Mohbad to come out in the first place. That woman have been silent. But when the allegation started, she had to come out to debunk it. So now, all of you asking for DNA. Yomi Fabiyi, olófọmọ ẹ̀yìn aláwo. I understand your strategy Oh. No one said there would not be a DNA. No one said. She, when they were accusing Mama Mohbad of infi infidelity, mm, you went to Mecca then. I mean, you went to that your tour. Is it Canada or London or America tour? You were you were on a tour then. You did, you were not there when they were accusing the mother of the deceased. Eh? So Yomi Fabiyi you know say me i no understand english you sabi write right up very well you will now go back again mm? i want you i challenge you i want you to go back and write again how you want to conduct a positive result dna on a on a child that his grandmother was accused of infidelity while she was married to his grandfather. I want you to analyze that for me. You are proving that you are smart, right? Hmm? Emakoba Josini. So, as regards that, we are going to conduct a DNA we, I don't know how we are going to go about that because you are just shouting DNA, DNA. Which which specimen do you want to use? The specimens of the deceased, right? Okay, no problem. We can talk to the government about that. We will see. We will talk to the government and the experts when the time comes. When the when there is a need, get it right. Umi is not saying she's not doing DNA. If there is a need for it in the courts, When the case is ongoing, she will do it. So when we get there, ah, we are going to tackle liar. We will die there. Josie and Mobad DNA one side. Thank Takpe. Liam and Mobad DNA another side. Thank Takpe. No Josie and Mobad DNA. No Liam and Mobad DNA tẹ́lẹ̀ ya wèrè ni so josi èmi á fún ẹ lẹ́sìn ẹ̀ ò torí àkì ń ṣọmọ lọlé lọ gbèsè wá onítọ́ you are saying all of you that you are saying look at the way i'm talking to my sister father-in-law ẹ̀ kure yesterday onítọ́ bá bí àwọn àánú ẹ̀ dáa ó ní ẹ̀rí tán lè jáde ṣebí kinní kan ṣọmọ kí o ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ sí wọn kọ́mọ ẹ tó kú mo ní tó bá especially bàbá bàbá ìyàwó ẹ àmọ́ nǹkan tí bàbá ìyàwó ẹ gbà lọ́wọ́ ẹ náà because he's keeping quiet is not coming out ó wá ní tó bá bí wọn dá josie let me put this to you tí wọ́n bá bí pọrí máa pọpọ bàbá ńlá kú ẹ dá tó bá yẹ pé èkìtì lọ ti dáṣẹ ẹ má gbà kọtọdà ṣèbó ọmọ ọ̀rọ̀ sọ ni n sọ fún bàbá ìyàwó àti ìyàwó ẹ pé tán bá bí wọn dá jòsí tó bá bí pọ̀rí máa pọ́pọ́ ńlá bàbá ńlá kú ẹ̀ dá ìpọ̀rí máa pọ́pọ́ pọ́pọ́pọ́pọ́pọ́ bàbá ńlá kú ẹ̀ jòsí tó bá bí wọn dá wọn àgbà kọ̀tọ̀ dà báwo a ṣe DNA wa àti Mohbad ṣó yẹ kó wá sọ pé o fẹ́ ṣe DNA Liam àti Mohbad àwọn ò sá o Wunmi is not running away from DNA hmm? no say na jejejeje I sit down for my house na jejejeje we sit down on our own Ki aja fọ jẹ́ kí Bukky Jesse máa tiẹ̀ i don shook am where she no like i don shook Bukky Jesse for where she no like that's why she's using you she's manipulating you that Gilbert wey i mention day before yesterday e shook am well well that's why she's manipulating you jẹ́ kó máa tiẹ̀ àwọn àwọn family ẹ̀ wọ́n ti ń wọ DM mi mo dẹ̀ ti ń gbé wọn ṣépè ẹ lọ mú ajá yín so ọmọ sàn tó ń kó pọ́npọ́ bá ìyá ẹ lọ mú so because etí yín ò di tó ń tó ń dárúkọ Bukky Jesse called my great grandma out on her show my great grandpa Bukky Jesse called her, her uh, called him out ta ni Gilbert Jesse àbò lórí burúkú ni Gilbert Jesse àbí gbogbo ẹ̀yin ìdílé Jesse fẹ́ parun lójijì ni ṣé kẹ́ kúkú parun ká ṣe mass burial fún yín ni ká mọ̀ pé gbogbo jésè ti lọ extinction ẹ̀ ẹ̀ sí láyé mọ́ kò ní dáa fún yín papọ̀ ẹ̀yin tẹ bá fẹ́ lọ físítì cousin Bukky jésè orúkọ ẹ̀ Michelle jésè ìyá Michelle jésè ìyàwó ẹ̀gbọ́n Bukky jésè tó gbóyún ọmọ àlè wá fún ẹ̀gbọ́n Bukky jésè ọkùnrin gbà tó wá lọ ṣe DNA when they went to do the DNA they found out um, Michelle Jesse was a bastard hmm? so that was what caused their separation her name is Monica Osim O-I-S-M oh sorry Monica Osim O-S-I-M Monica Osim O-S-I-M orúkọ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ then Michelle Jesse or Makela Makela Oni. ni òun ni nickname ọmọ yẹn she is in the same age range with Wunmi then get, there was one Olori burúkú um, Jesse. too I don't even know that one too was a Jesse. she slide into my DM yesterday said I was accusing her dead father and I told her that no be my fault o sorry no vex no be my fault o na Bukky jese employ me Bukky Jesse gave me money she employed me to come for Gilbert She said when Gil when Gilbert they alive, Gilbert in, uh, rape her. Bukky Jesse said Gil, Gilbert rape her. So she now said if she come out and say it, people will drag her. So Bukky Jesse now told me that I should please, I should help her to loud it. I should put volume. So if you want to come for me, go and get your Olori Buruku Bukky Jesse. I no wan know you. But if you come to my DM, eh, Olu, if you want to drag Olu, that Olu mushroom, mushroom jesse go to my page it's there go and visit her go and, gi go and give her um, gift her name is on my page so you came out yesterday Jose you were barking like a dog have you forgotten you are quick to forget eh that you call the mother the mother of your kids the beautiful mother of your kids and it don't lie. ẹ lágàn tó sọ ẹ́ dọkùnrin tó sọ ẹ́ di bàbá ọmọ the same thing you are doing to her to Wunmi now is what you are doing what you have done to Iya Mohbad in the past the woman that made you a father eh? Nigeria uh, Nigerian government I have an advice for you I will never I will never condemn you guys please board of nursing in Nigeria I have an advice for you maybe this will work out ó dà pé àwọn ọkùnrin kan wọn ò mọ pains tóbìnrin máa ń go through kó tó bímọ here in abroad i don't know if if all the hospitals because i know some hospitals don't do it in nigeria please right now if you want to end bullies if you want to end maltreatment on on women on mothers on pregnant women start allowing the nurses uh, start allowing the hospitals to let the the the the father to go into the labor room with their with their wife once your wife wants to deliver hmm, it should it's not going to be compulsory but give them that privilege start giving them that privilege that opportunity that give them the i know some private hospital does it but those uh, government hospital i don't know if they do it in nigeria Start giving them that opportunity. Once their child, their mom, their wife is in labor, let the father of that child let them go into the labor room with their wife, so they will see the pains their their wife go through during delivery. You will see there will be a change to women uh, abuse. There will be a change to it. Start allowing fathers to go into labor room with their wife. Let them show their support. Let start letting them show, show their emotional support. Let them show empathy towards their, their wife during delivery. Board of Nursing, please implement this. Ngba tèmi máa bí àkọ́bí mi when I wanted to get, give birth to my my first child my mother-in-law was in the labor room with me my mother-in-law was the one that took the scissors and cut my my child's cord the nurses asked me if I want them to cut it or I want her to cut it I said give her the scissors mama ẹ scissors ẹ gé ìwọ ọmọ yín she was with me in the labor room She was the one that held my hand during delivery of my first child. And my second child, it was me and my husband. He showed me support. You think, eh, Mama, I know some of them will not change, or some of them are beasts. Some of them will not change. Even if they do that, they will still abuse their wife. But a lot of them will change. God of Nurse Nigeria. Hmm? hospitals in board of uh, um, hospitals in Nigeria, Nigerian governments, please start allowing men to go into the labor room during delivery of their child. Maybe when they so that when they get when when they get home, they will show more love to their wife. They will show more love to their kids. There will not be a deadbeat father. I think you guys should look into that. That is just an advice, so oh, but I'm very sure it's going to help. If you see your women, your wife going through labor or going to C-section, tó gbéyàwó ẹ̀ lọ ṣe C-section, To lajú síbẹ̀, tó rí bó ṣe ń gé inú ìyàwó ẹ̀ kó wa gbé eh? Now, wọ́n ti ń ṣe c-section sí nǹkan tó yàn máa lajú sílẹ̀ ó máa rí gbogbo ẹ̀ bọ́ ṣe pàfọ́ọ̀mù ẹ̀ ọ́ tí ò bá dẹ̀ lajú tó jẹ́ pé ńgbà tó ṣe c-section yẹn tán it was after so many hours that your wife regained her conscience back hmm? her conscience back you will now tell me how you will maltreat that woman you will tell me how you will uh, maltreat that child you will tell me how you, you will allow your family to mess up with that child and that your wife tó bá rántí ọjọ́ kan yẹn ojo kan jọ̀kan tí obìnrin máa ń lọ ọ̀run tó máa ń padà tó jẹ́ pé ó dìgbà tó bá lọ tó dé láti mú ọmọ wá sílé ayé fún ẹ̀yìn ọkùnrin tó bá rántí tó ṣojú ẹ̀ wàá rò pé ẹ̀ẹ̀mejì kó tó gbọ́wọ́ sókè kó fẹ́ lu ìyàwó ẹ̀ wàá lò tẹ́ ẹ̀ẹ̀mejì kó tó gbọ́wọ́ kó tó kó ẹrù ìyàwó ẹ̀ torí ẹ̀rí ọkàn máa jẹ́ ètò lẹ́rìí ọkàn nínú yín ìtí ò lẹ́rìí ọkàn nínú yín kò ní kò ní jẹ́ but there will be a lot of changes so back to my analysis the woman that made you a father eh they were you were called Josie before the birth of blessing it was this woman that made you to become Baba Blessing you called her out publicly said she's cheating on you with the neighbor. Lest I forget, you said she, was she was tying a rapper. Ororo lole neighbor. We did not forget now. Even a lot of people use that word as their as the name on their profile. Ororo lole neighbor. Ìyá Mohbad la piopio neighbor. It was all over the media. So we Wumi's family we are not sure of the paternity of your son. Hmm? We are not sure of the Emi Jerry Yamobado, Mohbad o mo mọ̀ pé nǹkan but you put it out there we are now putting it to you now that we are not sure of the paternity of your son so before we can conduct DNA on Liam and Mobad, we are going to conduct DNA on Josie and Liam If we get a positive result, then we will now proceed to get DNA on Mobad and Liam. Fakati, toba bá sọ pé o máa gbé àwọn àánú ẹ ṣépè mi gbá gbé ẹ ṣépè. I've told you. Hmm? Toba big bí pọ̀ rí ẹ̀dá, tó bá jẹ́ pé Èkìtì ti dáṣẹ ẹ́. Eh? tó jẹ́ ọmọ èkìtì ìgbà tó máa lajú sáyé èkìtì ló lajú sí don't do Mohbad's DNA kó wá sọ pé ó fẹ́ ṣe Liam DNA ń gbá àwọn àánú ẹ ṣe pé onítọ́ bá bí àwọn àánú ẹ dá àbí kò ní bá mi yẹ láyé jòsí you come out I'll come out to debunk it and nothing must happen to Wunmi nothing must happen to any one of us wo ìrìn tí mo rìn lọ lánàá mi ní sọ they are watching you guys wọ́n ń wò yín fọwọ́ lẹ́rán wọ́n ń wò yín ẹ pé àtàárọ̀ tí mo ti jáde fídíò tí mo ṣe alẹ́ ni mo wọlé wọ́n fọwọ́ lẹ́rán báyìí wọ́n wò yín that's the power of being a US citizen I will leave that aside let something happen to Wunmi o all of you dragging her let something happen to Wunmi and Liam or let something happen to Mohbad's family. Hmm? They are very much aware of Mohbad case. When I got there, they were like, ah, Mohbad, yeah, so sad accept our condolence. So they are aware of everything going on. They know Mubad, and they were so sad such thing was happening to uh, with his widow. So they are watching. You know how the US operates? They don't just strike like that, but they are watching. Mo kàn ní kí n sọ yẹn fún yín ni. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe ìyá Mohbad àbí fámìlì Mohbad kankan. Ẹ wá rí nǹkan me i don't have problem with you i'm not going to i'm not even going to waste my energy you say lie lie lie lie okay okay <clears throat> They play shebi when i show, show you the police report Now, lie lie abi no worry no worry o oh. when they came for when they came for Sowore eh when they came for Sowore she his wife his wife did not stand up The US government did not stand up with his wife. Eh? You think the government will neglect their own citizen? Eh? Even though even though Mumi is not a US citizen, she was she she's not a US citizen. You think they will not do something for a family of a US citizen? Citizen, eh? Do you know what you guys are putting me through? Emotionally down and all that. Whoa, Move forward, lẹ́wọ̀n, mo wò. You said it's a lie, àbí? Move forward, lẹ́wọ̀n mo ń wò yìí mo ti kúnlẹ̀ mo ti pa àwọn ìjọba táwọn ìjọba àwọn ìjọba ò ṣe nǹkan mo dẹ̀ ti mo ti fọwọ́ lẹ́rán mo ń wò yìí thank God I was born I was a US citizen here thank you to the United States government mi ní sọ jù yẹn lọ keep dragging her Yomi Fabiyi me I'm not going to wọ́n ti sọ fún mi they say I should not waste my time on you guys let's go massively Let's go and bring out that old video of Yomi Fabiyi wife crying, pleading when Yomi Fabiyi was bullying her. But Bọ́dá Yomi ẹ lọ́mọ sí ẹni ọmọ sí UK o ẹ̀ẹ́dá ẹ̀ẹ̀ràn o àti ẹ̀mọ bí àmọ́ bóyá wà nù láìfù yẹn o. Ìtò tún ṣàánú yín ọmọ tán ní kó wa kọ́ṣẹ́ mo fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ yín o mo fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ yín mo fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ yín o mo fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ yín bó jẹ́ kí n máa bó jẹ́ kí n máa roko mo fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ yín bó jẹ́ kí n máa roko mo fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ yín ọmọ tó wá kọ́ṣẹ́ lábẹ́ yín bọ́dá Yomi ẹ eh, sì si bẹ̀rù Ọlọ́run ẹ eh, sì si bẹ̀rù ọjọ́ àti sùn ẹ eh, sì si kí mọ́lẹ̀ ẹ sì fún lóyún ẹ ẹ sì rà ródóródóródó ẹ sì kí mọ́lẹ̀ ẹ sì fún lóyún ẹ tákùlà tákùlà inú oṣù Ramadan la wà ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀gbọ́n Yọ̀mí tọ̀. We were all here when you were abu when, when you were being abusive towards your baby mama. Guys, let's go and bring up that old video of Yomi Fabiyi abusing his baby mama. Let's bring it out. Me, I, me, I don't understand. I, I don't uh, how to how do I put it? Me, I hmm. cannot speak good English like you, but you know what? I have common sense. Hmm? Mi ò gbé Ìgbò, àmọ́ mo mọ mo ka ọgbọ́n inú mi. Ṣé you get? Hmm? I can't speak good English like you, but when you write something, hmm, if I decide to respond, it should be savage. So we are going to bring back that old video where you abuse your wife. And also, we are also going to bring out the old video of my lovely sister, Mobimpe, aya rere lóde ọkọ, ní wákàtí inú àwẹ̀ tá wà yìí, olórí Lateef Adédìméjì, gbogbo èròǹgbà ẹ lọ́dọ̀ ọlọ́run ọba, ọlọ́run á bá mi ṣe fún ẹ lọ́la oṣù tá wà nú ẹ̀ yìí oṣù àpọ́nlé yìí gbogbo mo fẹ́ mo fẹ́ ọlọ́run abẹ́ ẹ fẹ́ gbogbo mo kọ̀ mo kọ̀ ọlọ́run abẹ́ ẹ kọ̀ gbogbo èrò ẹ tó ń wojú ọlọ́run fún lọ́dọ̀ ọlọ́run ọba níkọ̀kọ̀ tó ń bọ́ ọlọ́run sọ níkọ̀kọ̀ mo bí i pé ọlọ́run máa ṣe fún ẹ nírọ̀rùn. we were here when you dragged Mobimpe before her husband put you in her place. As calm as Mobimpe is, Mobimpe was forced to respond to you. We never forget o. Agbọ́mọjọ́ lọmọ mojú. I could remember vividly when you neglected Akoredemi. Eh? Akoredemi, ọkọ mi wà lálùbáríkà. Wà á kórè oko délé. Ó máa máa fò lókè bí ẹyẹ wà á lè dé mi ọmọ èmi ò èmi ò yìí ń jáde ọmọ ẹ because o ti jáde ìyá o ti like o ṣe ń mẹ́yẹ bọ̀ lápò mi. come out with your full chest o he who lives in a glass house doesn't throw stones come out with your full chest you are still disguising. I could remember when you dragged that when you were abusing that woman. Hmm? But all of a sudden You became Agbamojolomomoju. We, we, we can't even breathe. You keep shoving our throats with Akowedemi picture. Oni yeye, yeye dey smell. You keep shoving our throats with Akowedemi pic uh, pictures, videos. All of a sudden, èmi ò sí ibi tí ìgbì ti ń dàrú. I'm happy for you pé o dẹ̀ ti wà láìpẹ́ òrùlé. But èṣù ọ̀nù fẹ́m fẹ́m don't come for Wunmi and Liam o oh. don't come for Wunmi and Liam because uh, they have no business with you hmm? if you if you are not biased you will say what you have to say to Wunmi and you will say what you have to say to Josie as regard the court order. Hmm? Wunmi is not saying she's not doing DNA. The case has not even started. It's it's an open case. Ṣé ẹ̀mọ̀ kan tó ń pè lópen case ni? It's an open case. If need be, eh? and the judge request for DNA, eh? Ọmọ Wunmi mi, èmi ò mórí kì dáadáa. Ọmọ ẹ̀ pé alárọ̀, ọmọ ògùn mọ́dẹ̀ẹ́dẹ́, ẹ́ ọmọ ẹ̀ pẹ́ fúnra ra ẹ̀ tó kì í ṣọmọ àlè tó jọmọ kọ ní ẹ bó ṣe máa bó ṣe máa bó ṣe máa ṣe tẹ́sì yẹn lélẹ̀ tó tó máa tó máa rìn tó máa yan so if you want DNA there are a lot of there will be a lot of um, a lot of DNA that we are going to conduct we are going to conduct DNA on Josie and Mohbad torí ẹ̀yin lohun tó bá ti jáde tó bá ti jábọ́ kò ṣe kó guys let's go and bring up that old video of ìyá Mohbad is messing around with the neighbor video of Kudi I will do that too I will go and do that after this live I will go and search I will bring it up ẹni tó ṣu ló gbàgbé ẹni tó fọwọ́ kó imí yẹn kò gbàgbé. Mm? We begged you guys then. We tried to stop you. Stop defaming this woman. Don't stop de defaming this woman. You refuse. Kudi was like this. Hmm? Kudi was like this on her life. Hey! I have something to tell you guys. So, that guy, eh? Hmm. He was their neighbor. He used to live on their street. It was even because of that shame na baba mohbad have to move out of that that seat, um, street baba mohbad have to move out of that street because of that shame because when baba mohbad is coming back from work people will be laughing laughing at him and he doesn't know why they are laughing at him he doesn't know because his wife is messing with the neighbor but when he now later found out he couldn't stand that embarrassment he had to move out of that street mm? that neighbor eh he, that neighbor is still there his name is so so so and so on so so so street ah i will not see anything i will not see anything my people but that woman eh that woman mm, oníṣekúṣe ni then yálà go gbágán gbágán gbágán gbágán báwo ni obìnrin tó rorò máyà tó lọ gbé oúnjẹ fún tó ká mọ́lé ẹni tó wà ń yàrá kejì báwo nìyàwó ilé ṣe máa róṣọ máyà tó máa lọ gbóúnjẹ fún ìyàwó ilé ní kílé ọkọ mi nílé kejì ìyàwó ẹ even if I could remember you said the wife of that man was a was a, like a an area sister to Yamobad? if i'm lying people you people should please tell me if i'm lying you said the wife of that neighbor was like a little area sister to Yamobad. hmm? and that wife was so disappointed in Yamobad. those were your analysis and your words then and you too Josie you came out because you can say eh, okay it's, it's people that said it it wasn't me that said it your video is out there we will bring it out we are going to circulate it again maybe you have forgotten we we are not scared of dna eh shebi you want to make trouble hmm? you wan make trouble we go give you that trouble hmm? we are going to do that dna if the judge you want some milk Yeah. okay help me mama if the judge eh the judge we request for the DNA as regards the case, we will get it done. No one is above the law, no? And they will tell us where to get the samples and all that. Because let's not forget the deceased is, uh, the, the father is deceased. But when we get there, we have professionals. Hmm? We will go there. And Wunmi rights as regards the DNA have, have to be respected. Liam's right. I don't think you guys know Liam have right. As little as he is, eh? As little as he is, he has his own rights. That Wunmi cannot take away from him as his mother. Liam's right under the law will be met. Wunmi's right under the law will be met. Then we will now proceed. But the first set of DNA that will be conducted will be Josie and Mobad. Then we proceed to eh, Mobad and Liam. Case closed. Mm? Fakati, Babu Wahala. So, that is that though. Me, I don't have much to say. Um, Olu Jesse, Mushroom. You think I'll forget about you? Ogun kill you there in voice. I'm not going to forget about you. Olu Jesse, you came to my DM said I was throwing, I was abusing your your dead father. Hmm? Who no no Jesse? Who no no go no? Who no no Jesse go no? Who no no Jesse go no? Who no no Jesse go no? Jesse was a controversial celestial pastor. Can you go back upstairs, please? I'll be right back. I'll be done. Okay. Thank you, Jordan. Jesse, you okay? Thank you. Jesse was a controversial celestial pastor. He was so controversial to the point that when Papa Shofai, his blessed memory, he was the pastor then. He used to cause chaos. He will question his authority. We do all kind of stuff. He will manipulate things. So they wanted to send him on exile then the pastors now bẹ̀ pé ṣẹ́wọ̀n kẹ́ inú èpò náà ni àlìkíámọ̀ ti máa ń dàgbà ẹ jẹ́ ká kó mọ́ ọ́n bóyá ọlọ́run á yí Jesse did not change o anyways after the death of uh, papa Jesse with his juju Gilbert Jesse with his juju he managed he got to the post of the pastor of the Celestial Church of Christ ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run He became the pastor. Ìlú òròjú, ìlú òráyè, there were never peace. In the Celestial Forum then, there was no peace then. One way or the other, God say, Jesse, you get coconut head. Gilbert, you get coconut head. Come here. Come. I get message for you. Come, come air fire. Come, come. I get one message, one. I get job for year one, one give you come out fire. No, they disturb my people. Because now, now me, now that church, eh, that Celestial Church of Christ, Jomi Moti Christi Lationwa, is my church and is my choosing church. So don't dis don't disorganize it for me. They come my side, come. So God come, I am. Hmm? As God come, I am. Je, eh, what is his name Gilbert Jesse get this agidi two days stubborn as God the dragon with his um, amure hmm? with his Leon. God the drag Jesse they go hellfire Jesse still dey do like this See they fight God See they fight God say I no wan go I no wan go I won't be pastor for Sele I won't be pastor for Sele God say you go go I no go let you destroy my church because i cherish my church so they come carry and go hellfire hmm? jesse uh, jesse wife yaremi if you see yaremi yansh oh my goodness He pass ìdí arẹrẹ ìdí òro He pass that area so she come carry juju enter jesse house come they destroy jesse family god bye ìyá rẹ̀ mi tù. so ìyá rẹ̀ mi kan go carry unwanted pregnancy gave birth to Bukky Jesse and Moyo Jesse. They come dey destroy art. There no, there was no peace since they born Buki Jesse and Moyo. No peace. No peace. Hmm? Now, Maybe we will pray to God hmm, to help us take all the JC. All the JC, oh, I'm not sparing any one of you. Because when Omo Sobuki, when she was displaying her drama, you didn't call her out. You didn't stop her. She brought my great-grandmother here. Eh? She brought her out here. My, my grandfather maternal side she brought her he, she brought him out on the media same on my paternal side gbogbo jese ẹ ní kure ẹ bá kure ẹ sunre so maybe we go come beg papa god make he just cancel all of them make dem go extinction if god cancel them, maybe jesse jesse self. E be like say na because dem bury jesse buki buki still dey do skonskon and moyo maybe make we beg dem make dem help us um, exhume jesse make vulture consume am hmm? if vulture consume jesse gilbert jesse make They can't kpai those vulture hmm? make they can't go feed them to to animals wild animals make them chop them. make them swallow them. hmm? maybe that way the world will have peace hmm? so that is what we are going to do i'm not going to stay long this morning i just said i should come and put this out there because um, insta blog naija normal normal you be olórí burúkú i don see say you don dey circulate uh, you don dey circulate me, fabi all of you don dey carry am i no send you i will keep calling you out insta blog naija for the fact as a as a as a news blogger eh, you have every right you don just post shit there you don just put things out in the media The family have not even declared the cause of death. As we speak, the Nigerian government, we are still waiting on the Nigerian government to give us the cause of death of Mohbad's um de uh, of Mohbad. We are waiting on them. They told us 10 weeks. We are still waiting for them to give us the results after the toxicology. So you quick to go and put your infection. Hey, infection kill you there. Shey na small pikin Mohbad. Hmm? When you don't you don't read your your, your you don't use your senses. Eh? Ear infection, ló pa Mohbad. You quickly put it out there. And cause of death is not even review. They have not reviewed his cause of death yet. Hmm? We are still waiting on the final results. I will always call you out. Hmm? You know, say you be olórí burúkú normal normal. Insta blog Naija. Before Mohbad death too, you be olórí burúkú. Na the same thing wey una dey do to other families but I go they always call you out. The CEO of Instablog Naija, you permit you allowed that false narration to come out. So Bukky Jesse now use that false narration on our show. Hmm? God punish you. So I'll be going now. Just see if you want that if you if you want if you want DNA, hmm? we go do your own DNA. Hmm? Make I do like one one of my brother wey dey do like this. hmm? if you want dna hmm? we go first do your own dna before we do liam and mohbad dna hmm? ìyá mohbad ọlọ́run ti gbèjà yìí mama mohbad see how god is fighting for you now look at how god is fighting for you they came out and accuse you of infidelity It was all over the media. Hmm? That will even tarnish the image of your son. For his fan base in abroad, his fans abroad, to know that his his mother was a his mother was accused of infidelity. That's not good on your son's image. You came out to debunk it. Some Nigerians listen to you. Some of them did not listen to your cry then. They didn't hmm. listen to your side of story. Now, you see, ẹ̀yin lóhùn tó ti jábọ́ kò Those of you that don't understand English, when you say something out, it will, when you utter a word, it will be too difficult for you to retrace, retrace, retract it back. So Josie made it known to us, Josie, Yala go. Josie auntie, Muiwa, Josie brother, Kudiriski, Buki Jesse, they all and tap tap guys. And Comfy, Ajafo Gbera, so ti jẹun láàrọ̀ Buki Jesse, have you fed your dog? Have you fed your dog, Buki Jesse, this morning? Remember to feed your dog, oh, Comfy. Oh, all of you accuse this woman of infidelity hmm? Mama Mohbad, God has fought for you now no DNA of Mobad and Josie no DNA of Liam and Mobad. so there will be a court order for Mobad and Josie and there will be a court order for Liam and Mobad. ire If you think otherwise, keep barking like dog. If you think otherwise, keep ranting ta ta ta ta ta ta ta like a two-year-old baby. Hmm? You come out again, Bukky Jesse, Bukky Jesse, olórí burúkú. Let me, let me, let me, let me do some, let me do some siya for Gilbert before I leave. Gilbert Jesse ayé ẹ ṣe wá bàjẹ́ báyìí ẹ ọmọ rẹ ò gbẹ̀yìn ẹ o ọmọ rẹ ò gbẹ̀yìn ẹ rárá Gilbert wọ́n sì máa bá wa exhume ẹ ni Gilbert Jesse they will have to exhume you so that we will feed your remnant ẹ wọ́n máa exhume ẹ à wá fún àwọn igun à fún àwọn igun ní ẹran ẹ àbẹ́gungun ẹ wá jẹ ìwọ àtìyá rẹ̀ mi tán bá ti wá jẹ yín tán àwa tún gbé yín fún ẹranko ńlá tó máa ń gbéyàn mí lóye àgbẹ̀ ẹ̀ e fún torí tó bá toró ó dà pé toró oṣù wà nulẹ̀ wọ́n sin ẹ́ wọ́n kún ẹ lé wọ́n sin ẹ́ sáàárín àwọn èèyàn wọn ò ẹ mọ́ ẹranko torí ẹ ní Bukky Jesse sì ṣe ń ṣe wèrè àti mo yọ Jesse ṣòtẹ wá nígbà tí Olú Jesse ti yọjú bó ní yéè wèrè dìran rèé o aṣọ pọ̀ tó yìí aṣọ lẹ fi bò aṣọ pọ̀ tó yìí aṣọ lẹ fi bò Bukky Jesse aṣọ pọ̀ tó yìí aṣọ lẹ fi bò àmọ́ pẹ́ pọ̀ nínú ìròyìn tẹ̀yà wèrè ìgbà tí mushroom Jesse olú Jesse tún jáde láàrin mo ní mímọ̀ mọ́ o mímọ̀ mọ̀ pé wèrè pọ̀ nù jẹ́jẹ́jẹ́ ń sọ ẹ̀gbà ń kò mọ́ o n kò mọ̀ pé ẹlẹ́yà yín pọ̀ báyìí kí dẹ̀ ṣe kí dẹ̀ ṣe kẹ́ ń ṣẹlẹ́yà kẹ́ ń ṣẹlẹ́yà mọ̀léyà báyìí kí bàtì Ah, ayé rẹ kò ní dá níbi wa ní àbí ẹgbà bèbò ayé rẹ kò ní dá níbi wa bálálẹ́ bá pé kó dá fún ẹ aláàárọ̀ kò ní jẹ́ ó dá fún ẹ ìwọ rè kó rí burúkú gbogbo rí burúkú ìṣẹ̀lẹ̀ lágbàáyé lẹ́nìí gbogbo rí burúkú ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìwọ ìrè dálẹ̀ o àti ìyàwó rẹ̀ ìyá rẹ̀ mi ìyá rẹ̀ mi ṣé n kò wí ẹ ìyá rẹ̀ mi n kò wí ẹ ní òun ṣe ṣìnà kiri kó ń dókó kiri ládùúgbò kó gbóyún oyún àlè wà fún gíbàtì kó sọ Gilbert ti digbẹ̀wù dání kó wá lọ bí Bukky Jesse Bukky Jesse ọmọ òfò ọmọ àdánù ẹ kí Bukky wá ń dalé ayé rú à ẹni dá rẹ ẹni dá rẹ ìyá rẹ mi ìyá rẹ mi kò ní dá rẹ wo lórí burúkú obìnrin yìí kí dẹ̀ ṣe kí ṣe ẹ ẹ kò lójútì àti wá àti Gilbert ẹ ń ṣe yàmáyàmá bí olóko ńlá eh? Gilbert káwọn ọmọ rẹ bá tún wá bá mi kí àwọn ọmọ rẹ bá tún wá bá mi kí n bá jáde tán fún ẹ kí n bá jáde tán fún ẹ gbogbo ìtàn rẹ gbogbo ìtàn ẹ níṣẹ̀lẹ̀ bó o ṣe bà ṣẹlẹ̀ jẹ́ bó o ṣe kówó jẹ ń ṣẹlẹ̀ gbogbo rẹ ní máa lọ bẹ́ẹ̀ gbé wá jáde èmi rè èmi kọ́ èmi kọ́ rí bẹ́ẹ̀ olórí burúkú ni ẹ ọmọ ọmọkọ ẹgbàre mi. ọmọkú ẹgbáre mi ẹgbáre wà ẹ èmi ọmọ Lísàbí agbègbè àkàlà ẹ ẹnì dáa rẹ ọmú ẹgbáre mi ìwọ náà mọ àlẹ ẹgbáre mi ẹnì dáa rẹ wo ló bu ṣan yìí wo ló bu ṣan ọmọ amọ̀nàrún má lọ èmi ọmọ Lísàbí agbọgbọ agbògbò agbòǹgbò àkàrà hm? mi. èmi ìkèrèkú mẹ́rin àtẹ ọmọ aṣàwòkọ ìgbọ́ni ọmọ apọ́kè toro ọmọ apọ́kè ìṣòro ọmọ agbórí odó túnra ṣe bí kéèkú kò lówó ọlá bí kéèkú kò lówó lọ́wọ́ ọlá mẹ́rin tó jẹ màjálẹ̀ yọ̀ mórí aláhùn mẹ́kọ̀ọ́rọ̀ ajé ọmọ èso yáhunyáhun ọmọ eégún ńlá tí ń gbẹ̀yìn ìgbàlẹ̀ ọmọ wókòwókò ọmọ ajá ń gbóhùn kò ní dá fún ẹ ìwọ tó pè mí lọ́mọ àlè ẹ̀gbà ìgbà tó ń ké tí Bukky Jesse ń ké ní Bukky Jesse nkélé tó ń ké láti bí oṣù méje sẹ́yìn ó kò pé kó o bá sọ̀rọ̀ ẹ ó kò pé Bukky Jesse kó o pé kó o bá sọ̀rọ̀ ní mo wá jáde tán ẹ ó kò mọ̀ pé bọ́ bá súyàn kan ògiri kó bá yójú padà ẹ̀ nì dá ẹ ẹ pè mí ní Karimo onípọ̀mọ́ lóòótọ́ re Mo ń ta pọ̀mọ́ ẹni kò ń ṣe nọ́ọ̀sì èmi kò bá yín mọ̀ yẹn torí nọ́ọ̀sì re mi mo kàwé bí n kò gbóyìnbó mo kàwé mo kọ́gbọ́n nú mi mo graduate mo tún lọ mo tún lọ máwọn ológun olórí burúkú ni ẹ ìwọ gángan rẹ ọmọ Ẹ̀gbá ìwọ gángan ìwọ yìí sọ̀rọ̀ yẹn lọ ọmọ àlè Ẹ̀gbá torí Ẹ̀gbá méjì kì í jara wọn níyàn Ẹ̀gbá méjì lè ń jara wọn níyàn hmm? ìwọ gángan rẹ ọmọ àlè Ẹ̀gbá ká dà fún ẹ láyé ẹ níṣàbíre máa bá mi ṣọ́ọ̀gì mú ẹ lẹ́nu yóò fi sọ̀rọ̀ yẹn wo lórí burúkú ẹ̀dá tó dàbọ̀ jàre tún jáde o tún jáde mo ń bẹ́ ń lé n kò rebi kankan ìlérè mo wà n kò rebi kankan màá fún ẹ jẹ dáadáa wọ́n mú àlè yìí ọmọ àlè Gilbert tó dàbọ̀.